omijé ni ó ń pe omijé ránṣẹ́ ní àná níbi tí wọ́n ti fi ilẹ̀ ṣaṣọbọra fún ìyàwó olóògbé yorùbá movie actor kan tórúkọ rẹ̀ ń jẹ́ táyọ̀ adélẹ́yẹ ẹ tún kàbọ̀ sí ìtẹ́ tv ní abalágbo òṣèré abalágbo òṣèré láti máa sọ múṣẹ́ lọ ní yorùbá movie industry àti entertainment industry lápapọ̀ látò tẹ̀síwájú ń kọ́ ẹ bá fún fídíò ní terms of like rẹ̀ lọ sínú comment section láti click lórí subscribe kí lè lọ sínú comment section láti gbàdúrà wípé kí ọlọ́run ọba kí ó bá tẹ́ olóògbé sí afẹ́ rere wípé kí ọlọ́run ọba kẹ́ bá kọ RIP sínú comment section yìí ní nǹkan bí ìrọ̀lẹ́ àná ni fídíò ìjáde sí tàbí pé omijé ni ò ṣe dá dúró lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ filẹ̀ ṣaṣọbora fún ìyàwó olóògbé yorùbá movie actor tó kọ̀ ìjẹ́ táyọ̀ adélẹ́yẹ lẹ́yìn bíi ọdún mẹ́ta tí wọ́n ṣe ìgbéyàwó wọn lẹ́yìn ọdún mẹ́ta tí wọ́n ṣe wedding wọn òní agbọ́ wípé ìyàwó ìjáde ní ayé ẹ bá lọ sínú comment section pé kí ọlọ́run ọba kó bá tẹ ìyàwó Táyọ̀ Adélẹ́yẹsí Afẹ́rọ̀rẹ́ kẹ bá kọ RIP síbẹ̀ ẹ wò ó tẹ bá wo fídíò yìí kò kàn á kàn láǹfààní àti pé ká gbé fídíò yìí síta fún yín láti pé kí ẹ wò ó ni omijé àgbà ojú ibi ọmọkùnrin yìí ṣe ń ṣàlàyé gbogbo bí òun àtìyàwó òun bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn kò sẹ́ni tá a ṣe tí ò ní dùn ó dùn èmi gan gidi tó pé tẹ bá wo fídíò yìí á dùn yín ẹ lọ sínú comment section bá kọ RIP síbẹ̀ kí ẹ bá gbàdúrà pé kí ọlọ́run bá kí ó bá tẹ́ ìyàwó Táyọ̀ Adélẹ́yẹ sí afẹ́rẹ́ rere tó bá tún ìgbà kan náà àmọ́ mú kàn mọ́rọ̀ sọ lórí ìtẹ́ tv ẹ mú gbàgbé wípé a ní a ti ní ìtẹ́ pay ẹ lọ sí orí google play store láti lọ search fún ìtẹ́ pay e itepay láti lè ra dátà lówó tí ògùn pa tó bá ti dùgbà kan náà a máa mú kàn mọ́rọ̀ sọ lórí ìtẹ́ tv ní abala lágbo.